سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yẹ́ ètò wa ètò alimuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim fẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn kí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ schools are many across Nigeria, but unless you are standard, if all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge. Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics lab, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè. Níbi ìkákọ́ ọmọlẹ́kọ̀ọ́ ìwé bá yanjú ohun tó ń sọ̀rọ̀ ọlọ́run sí ò láwùlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́ èyí jẹ́ lọ́mújọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ mùsùlùmí ic tó ní ilé ìjẹun tá a ti ń sọmọ lẹ́kọ̀ọ́ lárúbáwá hadith sikin nahu sarfu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. for more information and inquiry reach out to them at muslim ìfẹ́lódún ìdíòbí area ìbàdàn or call zero eight zero five two six one five three zero eight or zero eight zero nine zero nine one four eight two three.

jẹ́ àjọ jèrè láyé àtijọ́ ògbéǹde alkiyama ẹ ká bẹ̀rẹ̀ tó wà lóru èní pẹ̀lú àyọkà látinú alkùrán èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa anas rashid hashim tí ó kà fún wa bísmìlá وتواعب وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا ọlọ́run mọ́jẹ̀ kí àwọn ọmọ náà gbàgbé mọ̀ láíláí ọjẹ́ kan wúlò fún un mọ́ ẹ̀yin arúsẹ́ ọlọ́run tí ó bá rí bẹ́ẹ̀ jẹ́ ká tó gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa ní mazida hassan bismillah. qala rasulullah sallallahu alaihi wasallam talabul ilm faridatun ala kulli translation the prophet of allah peace be upon him said seeking knowledge is compulsory upon every muslim transmitted by bayaki lessons from Jadi's. hadith one it teaches that seeking knowledge is compulsory in islam Islam discourage ignorance. ọlọ́run bá ní fáwọn ọmọ ìní àlùbáríkà tí ó pọ̀ ẹ̀yin arúsìn ọlọ́run abala tí a tún fẹ́ gbé yẹ̀wò abala kan tó tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ wa bóò ni wọ́n ṣe yà dáadáa a rí pé ńgbà tá a sọ̀rọ̀ bóò láṣẹ̀rẹ̀ ọmọ tẹ́rìbíyàtúlẹ̀ ọ̀làdìjọ́ òní odidi ẹ́písọ́ọ̀dù bíi mẹ́fà òun la fi sọ àwọn nǹkan tó yẹ ká kọ́ àwọn ọmọ wa ẹ̀yìn ìgbà náà la tún sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú itikaf àti Lailatul Qadr lẹ́yìn bàbá àti wá sàlàyé eléyìí tán abala tó kù ní inhiraful awlad asbábù inhirafil awlad asbábù inhirafil awlad àwọn tó ń fa causes of children's deviation àwọn nǹkan wo ní jáwọn ọmọ yàyàkuyà tán dìdàkudà nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe rí fẹ́yìn náà ni ṣùgbọ́n àtúnrí páwùjọ yìí tó ń bàjẹ́ sí ni àwùjọ yìí tó ń dojúrú sí àwùjọ yìí tó ń polúkúmuṣu ó wá ń dàbí ìgbà táwọn àfọ òtí ẹ̀ ṣe wá àṣìmọ́ gan ó wá dàbí ìgbà tọrọ ọlọ́run ti ẹ̀ lọ́mọ́ nùlù àfi bí ẹni pé sù ó ti gbàjọba nínú ìlú yìí tá a ti ń káwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá wọn lẹ́kọ̀ọ́ ayé tí àwọn ìmáàmù tí wọ́n ń káwọn ọmọ ilé kéwú tí wọ́n ń ṣe kútúbà jímọ̀ wáàsí lọ́tún wáàsí lọ́sì wáàsí lórí rédíò wáàsí láwọn sátidé sunday nù òlù àwọn àsàlátù náà nù òlù àti gbogbo àwọn tó tún lọ nù òlù náà tó ń ti bẹ́ẹ̀ náà àwọn ọmọ tó wá ń yáyàkuyà ìlú ìlàwà tá a ti ń rọ́ kékeré àwọn ọmọ tí ọ̀jọ̀ àwọn ọmọ tínéjà tí wọ́n ń gbé èèyàn pa nínú ìlú yìí àwọn ọmọ kéékèèké òun náà wá ń gbé èèyàn yóò wà gbé fáwọn tí ó lò wọn wọ́n wà fáwọn orú ọmọ ní ẹgbẹ̀rún márùn-ún owó rádaràda ìlú ìlàwà táwọn teenagers ń gbé orí girlfriend yìí sọnù àwa wò wípé ah, kí ló wá dé báyìí yóò bá ní amúkùn ẹrù ẹwọ́ wọ́n lókè lẹ̀ ń wò ẹ̀ wò sàlẹ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ sọ má bì ẹ̀yin bẹ́ẹ̀ ṣe mùsùlùmí tẹ́yin náà ń gbọ́ wa ọyẹ wà nǹkan fìdílé ẹ jẹ́ àjọ wo àwọn courses àwọn nǹkan wo lọ́jẹ́ káwọn ọmọ dìdàkudà ní ìlú yìí àwọn nǹkan wo lọ́jẹ́ káwọn ọmọ ọjà aláìgbọràn táwọn ọmọ fi gúnrí kòǹgì àwọn ọmọ kàwé lóòótọ́ wọ́n kàwé wọn ò àwọn ọmọ kàwé wọn ò kẹ́kọ̀ọ́ àwọn ọmọ kàwé gbogbo bó ṣe yunifásitì náà parí iṣẹ́ náà ni ẹ̀yin tẹ́ ẹ nílé ìwé ẹ̀yin náà súnmọ́ bì ẹ̀yin tẹ́ ń darí ilé ẹ̀yin náà gbogbo wa ẹ̀yin òbí sùn a nídìí kábára wa sọ òdodo ọ̀rọ̀ ìlú yìí bó ṣe ń rí ìjì tá a bá sọ́ra kọ̀ sẹ́ńtẹ́mì rẹ̀ dèmọ̀ náà lú yìí àwọn ọmọ ti dìdàkudà àwọn ọmọ là ń bí ilẹ̀ tàyà yàkuyà yìí ọlọ́run àmọ̀ bí ọ̀ mọ́mọ̀ já àwọn ọmọ tiwa mọ́mọ̀ jẹ́ wọ́n sínú àwọn ọmọ tí ọmọ górí èèyàn mọ́jà àwọn ọmọ tí wọ́n sínú ọmọ tí ọmọ rẹ́ẹ̀pù èèyàn ìlú ìlàwà táwọn ọmọ sùkúù tí àwọn oríṣiríṣi ìròyìn rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀takora wọn kò takora wọn àwọn ọmọ tí wọn ètí àwọn ọmọ tẹ́yìn wọn ìjọba tẹ́yìn wọn fún kò lórí lọ àwọn ọmọ náà wá máa ti ń jẹ́ raping wọ́n máa ti ń jẹ́ illicit sexual act gbogbo ẹ̀yin òbí ọ̀dọ́ yín láti bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ dayérú ẹ̀yin òbí lẹ dayérú o ẹ má jà fókọ́ọ̀sì lórí ìjọba nìkan ẹ̀yin òbí lẹ dayérú nígbà tẹ́yìn dàrú tán àwọn olùkọ́ àwọn náà dayérú ìgbà àwọn olùkọ́ dayérú tán àwọn aṣíwájú ẹ̀sìn àwọn náà dayérú tí wọ́n jẹ nìkan làwọn náà ń wá ṣèbọ́lọ́lá látùlì kọ́dìrì lásọ yẹn tá a ṣàlàyé táwọn mùsùlùmí tán rómú náà lù ọ̀rọ̀ láì látùlì kọ́dìrì òun lásọ táwọn mùsùlùmí náà lù tí ọ̀tẹ́ wọn lọ́rùn ṣèbí lónìí tí kálukú wa náà fẹ́ ni pé káfà máa rówó ayé nìkan ni kálukú wá lónìí àwọn ọmọ tí wọ́n ń górí èèyàn àwọn ọmọ tó ń gbé èèyàn pamọ́ sí làwọn náà wá ayé làwọn náà wà gbogbo eyi tẹ́ ẹjọ́ gbogbo eyi olùkọ́ gbogbo eyi tẹ́ ń darí ìlú ẹ̀yin ìjọba náà ẹ̀yin olóṣèlú ẹ̀yin náà wá o báyẹ̀ ìṣe rí o kọ̀ dá o só ti yé bá ní ìsìn wo àwọn nǹkan wo ló ń ṣẹlẹ̀ àwọn àfáà gan tí ń já ọmọ gan gúnrí pòǹbì òun ni bí àwọn òbí gangan bí wọn èéfẹ́ ẹsẹ̀ ni ọlọ́run báwọn òbí èéfẹ́ ẹsẹ̀ lẹ́sìn ẹ̀yin bàbá àtìyá ṣebí náà rẹ̀ lọ́wọ́ yìí ṣé ẹ̀yin òbí gangan sẹ́yìn gangan ṣe lọ́n bí ìjẹ́ ẹjẹ́ ni tó dìrọ̀ mọ́tọ́ lọ́run òbí mélòó lónìí lọ́jà sí wípé ẹ̀sìn láti rí àwọn ọmọ wa ṣebẹ́ ẹ̀yin òbí lẹ́ẹ̀mọ́ sọ wípé ẹ̀sìn tó máa ń ṣe fi ń pọ̀ jù àáfàá níbi tọ́rọ̀ ti dàrú gan ni pé àwọn òbí gangan wọn ò gba ẹ̀sìn mọ́ àwọn òbí gèé sẹ́ni ọlọ́run òbí ní ìtọ́bá tó rọ̀ mẹ́ tó ń ṣe tọ́lọ́run yóò tún gbógun tọmọ rẹ̀ ìwọ ọmọ yìí ìjáàbù rẹ tọ́ wọn ti balẹ̀ jù ìwọ náà tí wọ́n sọ dúdú ìwọ ọmọ ọkùnrin èsòkòtò rẹ ti ń fòkè jù ó ti dárùn gbẹ̀ jù ó tún jí lóru àwẹ̀ rẹ ti ń pọ̀ jù ìkùránì rẹ ti ń pọ̀ jù ẹ̀sìn rẹ ti le jù àràmù ni ẹ gbọ́dọ̀ fọ́kóbi àràmù ni ẹ gbọ́dọ̀ mutí àràmù ni ẹ gbọ́dọ̀ mu sìgá àràmù ni ẹ gbọ́dọ̀ gbowó èlé gbogbo nǹkan náà lè tẹ̀ tí a sọ̀dọ̀ àràmù ṣe bí wọ́n lò ń gbógun táwọn ọmọ rẹ tí wọ́n ń ṣe tọ́lọ́run ṣégbà ọmọ rẹ kátọ́lọ́ tó gbógun ti ọ̀ya congratulation ọmọ rẹ ti ń górí èèyàn báyìí ọ̀ya já celebrate ẹ̀ka gbé ọ sórí social media òbí rẹ̀ ó tọ́mọ rẹ̀ górí èèyàn sẹ́nu rẹ̀ ó dùn tọ́mọ rẹ̀ bá ka kùránì tó wí ní tíkẹ́ẹ̀tì ájì inú rẹ̀ ó dùn sẹ́nu rẹ̀ ó dùn kan lọ́mọ rẹ̀ rẹ́pù èèyàn ọmọ rẹ̀ ló ṣe kí ni olọ́fọmọ ọlọ́mọ lóyún sẹ́nu rẹ̀ ó dùn kan ọmọ rẹ̀ lọ́lọ́mọ olókìrì ni ó lọ́ọ́ ya kidnapper ẹ̀yin òbí ọ̀dọ̀ yín lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ́ ń rí òhò tẹ́ ẹ̀yin lẹ̀ ń yan girlfriend boyfriend tẹ́ǹ gbógun tàwọn ọmọ ẹ̀yin tán ní nìkáì làwọn fẹ́ ṣe ẹ̀yin lẹ̀ ń ta tẹ́tẹ́ ẹ̀yin lẹ̀ ń yáwó èlé tẹ́ǹ gbógun tàwọn ọmọ ẹ̀yin sálásá ní pé kọ̀bá tọ́lọ́run ọba mu àáfàá níbi ọ̀rọ̀ ti wọ́ wá ni pé ádámù lìtìzáàmì dì ní mẹ̀ntíbálìwàlìdì àwọn òbí ò dìrọ̀ mẹ́sìn àwọn òbí ò ṣètò ọlọ́run ọba mọ́ ṣe bá a ti sọ fún wa ànábì ti jẹ́ pé kúlùkùn rọ̀ìn wà kúlùkùn mọ̀sùlùmọ́ à ń rọ ìjàtì gbogbo wa ladaran jẹ́ o gbogbo wa aláṣẹ gbogbo wa ladarí wọ́n dẹ̀ bí wá bá a bá ṣe darí ẹ̀yin òbí ẹ bẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ yín lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti lè dá tẹ́ ẹ dìrọ̀ mẹ́sìn tẹ́ ń pa àwọn ọmọ yín lọ síbi ẹ̀sìn àwọn ọmọ tí yóò ní sínú ọmọ tí ọmọ lu 419 wọn ò ní sínú ọmọ yahoo tán bá ti ẹ̀wà rí bẹ́ẹ̀ á wà á mọ̀pọ̀ lọ́n fi ṣàdánwò ni bó ṣe ti ṣe àdánwò fáwọn kan náà nínú àwọn ànábí ọlọ́run ọlọ́run mọ́fà àwọn ọmọ wa ṣe àdánwò fún wa ẹni òbí ẹ̀jẹ̀ ni ọlọ́run tẹ́ ẹ bá ti jẹ́ ni ọlọ́run wà ní bálàbù tọ́jìm tẹ́ ẹ bá ti rí òbí kan tó jẹ́ pé dáadáa ni ilẹ̀ tó dá irúgbìn dáadáa ni ọjà dé ń bẹ ibi tọ́rọ̀ tí wọ́n wá nìyẹn o ẹ jẹ́ ká ṣàkíyèsí àárín yẹn ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú tí ń já àwọn ọmọ ogun rí nígbà tí ọba ti fẹ́ sìn nú ilé àwọn erékeré òun làwọn ọmọ ń wò asọkásọ làwọn ọmọ rẹ̀ ń wọ̀ ládùúgbò ọlọ́mọ táyé bí láyé ń pàn ọmọ rẹ̀ tó górí èèyàn náà ọmọ táyé bí náà nù ọ̀yá mọ̀ rìn kí ládùúgbò pé èmi lọ́mọ mi górí èèyàn o kó níwọ̀ lọ́mọ rẹ̀ rẹ̀pù èèyàn o ẹ̀yin òbí ọ̀dọ̀ yín lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ẹ lọ dìrọ̀ mọ́tọ̀ ọlọ́run fàfirú ìlàlá ẹ padà sọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹ bá ti padà ẹ wá àfitọ́ ọlọ́run yẹn ẹ fi rẹ àwọn fa káwọn ọmọ kán máa gún rí fò ń bi tọlọ́n òun ni àlùfákírù ọ̀rọ̀ òsì tọ́wà nínú mi òsì do àwọn ọmọ dìdàkudà ẹ mọ̀jà àtàrà wa jẹ ìyẹn lọ́fàá ọ̀dọ̀ ẹ̀yin òbí náà lápadà sí àtọ̀dọ̀ ìjọba ọ̀dọ̀ ẹ̀yin òbí àtọ̀dọ̀ ìjọba lélẹ́yìn ò lọ òbí kọ̀ọ̀kan òbí látara pósì wà náà lù ẹ wo ẹ lọ wò wọ́n níwájú UI nìbàdàn ẹ lọ wò wọ́n ní géètì lọ́jọ́ ẹ lọ wò wọ́n káàkiri àwọn ààyè tí àwọn ọmọ yìí tí wọ́n ti ń kiri káàkiri náà ni ẹ lọ wò àwọn ọmọ tí wọ́n ń kiri ọjà káàkiri yìí ibi tí wọ́n ti ń kiri láwọn ààyè káàkiri náà ni ibẹ̀ lọmọ míì ti rí oyún he ibẹ̀ lọmọ míì ti donísìnà ibẹ̀ lọmọ míì ti dìdàkudà ẹ̀yin òbí òsì ẹ má jẹ́ ọ̀sán àwọn ọmọ yín dìdàkudà ìwọ̀nba bó sì bá ṣe wà yẹn ẹ tún fi kún ọ̀nà tí ẹ mọ̀ gbàríjẹ̀ mu táwọn ọmọ tí yóò fi lẹ́kọ̀ọ́ òwe wọ́n lẹ́kọ̀ọ́ kéwú àwọn ọmọ yóò ní ìwọ ọmọlúàbí ní táwọn ọmọ ìbánibùkátà sí ẹ mọ̀ rí fún wọn wọn ò ní máa tọrọ owó kí wọn ò ní fi owó fà wọ́n mọ́ra kánjọ máa rọ́ọ̀bù báńkì àbí kánjọ máa kidnap àbí kánjọ máa ja olè àáfàá ní òsì ọ wà nínú tó jẹ́ káwọn ọmọ dídàkudà àwọn ọmọ òrítọ́jú tó dá wọn ọ̀rẹ́kọ̀ gidi wọn òróúnjẹ gidi anybody tó bá pè wọ́n báyìí ọwọ́ kan náà ni láti ń sọ fún gbogbo òbí ẹ ti bí àwọn ọmọ ọ̀ràn yàn ní kẹ́ ẹ mójútó wọn báwọn ọmọ ṣe dẹ́ntín kiri kí tí ò tiẹ̀ wá ní kọ̀ǹtró yìí ara ń tọ́jẹ́ wípé ọ ń fa wàhálà ni àìmọye kéèsì ìjọba méjì ń kiri lórí ìkiri ibẹ̀ ni wọ́n ti réèkù ẹ̀ tí wọ́n ti fi ipá tí wọ́n ti fi bá lò sexual molestation sexual harassment ó ń lọ ẹ jẹ́ ká sọ́ra lórí ààrẹ yìí àǹfààní ẹlẹ́kẹta ibẹ̀ láti ti dúró ní ẹ́písòdù eléyìí nínú tí ń dáwọn ọmọ ọmọ dìdàkudà òun náà ni anizá wàṣíkọ́ bainal àbá wàlúùmáhà òun ni wàhálà gbọ́nmi sí omi òtó àríyànjiyàn ìjà marital conflict láàrin àwọn òbí báwọn òbí ṣe ń bára wọn jà lọ́tún lọ́sì yìí ọ ń já wọn mọ́ dídàkudà ọmọ mi ò bàbá bá lọ ọmọ mi ò bá ìyá lọ àṣẹ́yìn bàbá àti ìyá ẹ̀ làágá ìkan ẹ má ọ̀la àwọn ọmọ yín jẹ́ kò sóore ń di kí fámìlì wa ọmọ ṣẹ̀tù ẹ kálukú ká fi ìkan àwọn ọmọ ti dìdàkudà látara eléyìí orí eléyìí láti dúó ní episode one asbáàbù ìnìṣẹ̀rọ̀fìlà ọ̀la causes of children's deviation ìtí ń já wọn mọ́ yáyàkúyà ọlọ́mọdé ọmọ yáyàkúyà ilé ẹ̀kọ́ mufleon high school àwọn náà so nígbọ̀wọ́ ètò yìí títí òru ọ̀la táàtùn máa pàdé ìmìnira yahimes islam rasheed